broad, broad, broad, broad, broad, broad, broad, broad, broad. Broadcasting around the world. This is Fresh 107.9. ó tún kọ sísọ òun la tún gbé dé ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán tó kà sí àrà ó tún ti lùtẹ̀ sórí àgbàgbé ẹ ti mọ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀ fi kọ́gbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́takìdí àwọn ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì àwọn ìṣẹ̀lẹ̀ téèyàn máa gbọ́ láti fi ṣòdiwọ̀n lé ayé ẹ̀ ẹ ti mọ̀ wípé òun la máa ń gbé wá ka yín mọ̀ lórí ìròyìn tó kọ sísọ láago kan àbọ̀ títí di aago méjì àwọn ìṣẹ̀lẹ̀ wọn o àtúntí kò dé lóní ràbájì gan àtúntí kò dé lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n kí kálukú wa ká tún lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè èdè tún bẹ lúgbúlùgbú nù kànga mi lọ́sàn-án òní ẹ ká bẹ̀rẹ̀. lábala kókó kòkò kókó orí ẹ̀ lọ́sàn-án tòní ẹ jẹ́ ká fi ìpínlẹ̀ Ògùn bẹ̀rẹ̀ tó ń sọ wípé ètí tó bá gbó àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀ ṣe é rántí ṣáájú àkókò yìí nígbà tí àjọ elétò ààbò àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn eléyìí ti ACC Àìná Olúkáyọ̀dé ń léwájú fún fi àtẹ̀jáde kan síta wípé nígbà táwọn ìṣáájú elétò ààbò àmọ̀tẹ́kùn tí wọ́n lọ káàkiri gbogbo ìlú abẹ́òkúta àti ìpínlẹ̀ ògùn ni wọ́n gan ní ọ̀kadà kan eléyìí tí rètí wà wípé bóyá àwọn ají ọ̀kadà gbé oní wọ́n gbé o tí wọ́n wá ṣèṣì fi sójú ọ̀nà lágbègbè akin olúgbadé tí àjọ elétò ààbò àmọ̀tẹ́kùn sì fi àtẹ̀jáde síta wípé àìbámọ̀ bá a bá rí ẹni tó jẹ́ pé òun ló ní ó ti padà dé ó ti yọjú síta kódà obìnrin ni báwo ló ṣe jẹ́ ẹ gbọ́ lọ́sàn òní lórí ìròyìn tó kọ sísọ tó gbẹ̀nù tán kọ́ńbọ́ọ̀kì ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ benue ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ o ó gbẹ̀nù tán sórí bíbẹ́ lòògùn orí fífọ́ ni kí lèèyàn ó bá máa là kọjá bàbá kan rèé o ẹni ọdún méjìléní àádọ́rin seventy two year old wọ́n ní kódà ẹni tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun ni ah bàbá yìí mà pokùn so nípínlẹ̀ benue kí ló bá débẹ̀ kí ló ṣokùnfà rẹ̀ arúgbó kùjẹ́kùjẹ́ seventy two ẹ gbọ́ lọ́sàn òní lórí ìròyìn tó kọ sísọ mo wà nípínlẹ̀ èkìtì ó kọ sísọ ó gbẹnu tọkọ bọkì ń bẹ̀ bọ́ni bọ́bọ́ ọmọdé bá ṣu míkímì ewékewé ni wọ́n fi ń nù díẹ̀ ilé ẹjọ́ ti pàṣẹ o wọ́n ní kí arákùnrin kan wípé kí wọ́n lọ yẹgi fún un látàrí pé kíni ó gbẹ̀mí èèyàn kan nínú mọ̀lẹ́bí rẹ̀ ẹ gbọ́ lọ́sàn òní náà ni lórí ìròyìn tó kọ sísọ eléyìí náà ó kọ sísọ ó gbẹnu tọkọ ń bọ́kì lórí ìròyìn tó kọ sísọ bẹ́ẹ̀ bá tún rántí bẹ́ẹ̀ ò bá gbàgbé nígbà tí ìròyìn kan gbalẹ̀ kan wípé òṣìṣẹ́ kan nílé ìfowópamọ́ alábọ́dé nílùú abẹ́òkúta tí wọ́n kéde wípé wọ́n ń wá ṣe é rántí arákùnrin ọ̀hún ti sọ̀rọ̀ ó ní òun dàbí ọgbọ́n ni o látàrí àròkàn àròkàn eléyìí tó mú ẹkún àsùn dáwà àti gbèsè eléyìí tóun jẹ tó jẹ mílíọ̀nù kan ó lé ìdá méjì ìdí rèé o tóun ṣe lọ farasin síbì kan tóun wá ń pe ìyàwó àtàwọn ọmọ wípé wọ́n jí mi gbé ni mo kó sọ́wọ́ àwọn ajínigbé ó ti sọ̀rọ̀ ni wọ́n jí mi gbé o torí bí sọmọ́nì ṣe lọ́tí rín òun ló fà á tí mo fi dàbí ọgbọ́n ẹ gbọ́ lọ́sùn òní lórí ìròyìn tó kọ sísọ bákan náà eléyìí náà ìpínlẹ̀ Ògùn ni ó kọ sísọ ó gbẹnu tọkọ ń bọ̀kì lágbára elédùnmarè àkúkú ní kú wá nǹkan jẹ irinṣẹ́ wa òkú ní dojú ìjà kọ́ wà wọ́n ni ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ kọ rẹ̀ o eléyìí tí wọ́n pè ní proprietress òun ni wọ́n ti jí gbé nílé ẹ̀kọ́ kan pínlẹ̀ Ògùn ẹ̀gbọ́ lọ́sùn òní náà ni lórí ìròyìn tó kọ sísọ eléyìí náà ó kọ sísọ ó gbẹnu tọ́ o arákùnrin kan màmá rẹ̀ òun ni wọ́n sọ wípé ó gbẹ̀mí mi o sílé ìfowópamọ́ lásìkò tó lọ gba owó tó fẹ́ fi ro oògùn kó lè fi tọ́jú ara rẹ̀ eléyìí àtàwọn míì òun la gbé wá ka yín mọ́ lọ́sàn-án tòní ó kọ sísọ ó gbẹnu tán kì í ṣe láti fi dẹ́rù bẹ́nikẹ́ni ṣùgbọ́n ká lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ká máa fi ṣòdiwọ̀n ìgbésí ayé wa ẹ máa bọ̀ lójú òpó Facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún lójú òpó Facebook ẹ láìkí ẹ̀kẹ́ fọ́lù ẹ̀kẹ́ já síbí kẹ́ máa fà wọ́n kọ́mẹ̀ntì yẹn ṣọwọ́ síbẹ̀ à ń padà bọ̀ òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. Eh, eh, láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè òní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. àgbò tó fẹ́ yìnrìn lọ agbára ló lọ mú wá. first january tún dé o. ilẹ̀ oko la wá ń sá o. mo jẹ́ ti kátàlẹ̀ oko ládùúgbò yìí mẹ́rin rẹ̀ gbẹ́ first january agro investment limited. mo ti lágbárí sàṣà èmi àjànàkú tí mọ́bílẹ̀ gbé dẹ̀rùn. bó fẹ́lẹ́ oko lọ́ba fẹ́mi owó dé. ilé alára wà bẹ́ẹ̀. greenland rẹ yẹn. bó fẹ́ olérànlájì éka three fifty éka kan six hundred éka méjì àbọ̀ one point four. bó fẹ́lẹ̀ làlábàtà green garden. ilé alára wà bẹ́ẹ̀. ẹni mọ̀ bẹ́ẹ̀ kò tó nǹkan. tẹ̀lẹ̀ nímọ̀nà olérànlájì ní three hundred thousand five hundred thousand rántí éka kan. bó fẹ́lẹ̀ lọ́pẹ́jì. ilé alára wà bẹ́ẹ̀. ẹ̀bílẹ̀ adébórí gangan lọ́pẹ́jì. àìmí rè mọ́ bẹ́ẹ̀. iléeṣẹ́ fọ́ january rè mọ́ náà. two hundred and fifty rẹ́lajì. four hundred rántòdì di éka éka méje àbọ̀rẹ́ nine fifty. a ò ní sanwó lù lọ́dún yẹ ẹ̀jẹ̀ kára lẹ́ oko òjò ń bọ̀. wàhálà fọ́ọ̀mù kò má sanwó rẹ díẹ̀ díẹ̀ bó bá ti pé lajì wá gbalẹ̀ rẹ o. ìparí oṣù january ranfani má dópin o. four january agro investment limited and sarudin house pepsi kwari labẹ́òkúta zero nine one three 907 7977 ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣe ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní Abẹ́òkúta tó wà ní Abiola Way NNPC ládojúkọ géètì àbáwọlé OOPL ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four Links Roofing lóníkẹ́ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán nìkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká ti ìpínlẹ̀ Ògùn ká ti bẹ̀bẹ̀rẹ̀ níbi tí àtẹ̀jáde látọ̀dọ̀ àjọ elétò ààbò àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn eléyìí tí ọ̀gá àgbà àìná olúkáyọ̀dé ń léwájú fún òun ló ti sọ pé ní báyìí o ètí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbàbọ̀ tẹ́ rántí lọ́sẹ̀ bíi mélòó kan sẹ́yìn òun ló jẹ́ pé àwọn iṣẹ́ àjọ elétò ààbò àmọ̀tẹ́kùn òun ni wọ́n ń pàráàrò ni wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ sí tìbútìró ìlú abẹ́òkúta nígbà tí wọ́n dé agbègbè akínolúgbadé òun ni wọ́n ṣe alábàápàdé ọ̀kadà kan eléyìí tó jẹ́ pé ìrètí wà wípé iṣẹ́ ni wọ́n lọ jí gbé tí wọ́n sì gbélẹ̀ sójú òpópónà tí èyí tá a ti rí ọ̀gá àgbà Kúkọ̀yí Ahmed ní nkọ́wọ́nkọ́wọ́ pẹ̀lú ọ̀gá àgbà Ṣódẹ́kẹ́ MS níbẹ̀ ó ní wọ́n ti wá sọ pé ní kété tí wọ́n gán ní ọ̀kadà yìí wọ́n gbé wá sí olú iléeṣẹ́ wọn eléyìí tó wà ní òkè léwó lábẹ́òkúta wọ́n sì fi àtẹ̀jáde síta àtẹ̀jáde ọ̀hún òun ló wá ṣàtọ̀nà bí arábìnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Ṣànúsí fún mi ní agbègbè láti agbègbè bodè olúdé òun ló wá jẹ́ pé arábìnrin ọ̀hún ti wá ò wípé òun lòún ní ọ̀kadà báwo ló ṣe jẹ́ gangan arábìnrin ọ̀hún sọ wípé ilé níbi tí àwọn ń páàkì ọ̀kadà sí oní òun ṣe okòwò ọ̀kadà kágbọ́kadà fáwọn èèyàn kí wọ́n máa wá sanwó ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n wà ní ọ̀kadà yí ẹ̀yìnkùlé òun lágbègbè bòde olúde òun lòún gbé sí ṣàdédé oní ọ̀kadà di àwátì wọ́n wà ní àtẹ̀jáde eléyìí tí àwọn ìṣe àjọ elétò ààbò àmọ̀tẹ́kùn tí wọ́n fi síta lọ́tún lọ́sìn òun ló wá ṣokùnfà wípé bí òun ṣe wá dé sí nọ́mbà ń bẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí táwọn òṣìṣẹ́ náà tí wọ́n ṣe ló wá ṣàtọ́nà bí wọ́n ṣe rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ti arábìnrin náà eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀kadà ọ̀hún ibẹ̀ ló ti wá dé o nígbà tí wọ́n wá ń bí ó ní ilé lòún gbé ọ̀kadà sí o ṣàdédé òun làwọn wá ọ̀kadà tì kó tó wá di pé iṣẹ́ takuntakun táwọn iṣẹ́ àjọ olótú àbọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n ṣe ló ṣàtọ́nà bí wọ́n ṣe rí ọ̀kadà náà nígbà tóun wá ń sọ̀rọ̀ ọ̀gá àgbà iná olúkáyọ̀dé ní nkọ́wọ́ nkọ́wọ́ pẹ̀lú ọ̀gá àgbà ṣódẹ́kẹ́ mẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìpè gbogbo ẹ̀yin èèyàn eléyìí tẹ́ bá jẹ́ ọlọ́kadà òfin ti fààyè sílẹ̀ òfin sì máa ń tẹnu wọn gbọmọgbọmọ wípé ẹnikẹ́ni tó bá ń lu ọ̀kadà àbí mọ́tò ẹ máa fi nọ́mbà kó wà ń bẹ̀ gàdàgbà gàdàgbà níwájú lẹ́yìn débi pé bó bá tiẹ̀ sọnù yóò dùn yóò dùn ún wá yóò rọrùn láti wá ṣùgbọ́n bí ìbá ṣe pé ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn àjọ agbófinró tó kù àti iléeṣẹ́ ìjọba eléyìí tó wà fọ́rọ̀ ìpa ó wọlé tí wọ́n ṣe atọ́nà bí kinní ọ̀hún bó ṣe di riri níbẹ̀ ni wọ́n tuntun wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ará ìlú lápapọ̀ ìpè bẹ́ẹ̀ bá kẹ́fín àwọn nǹkan eléyìí tó lòdì àbí àwọn nǹkan tó kù díẹ̀ káàtó láwùjọ ẹ fi tó àwọn ìṣẹ́ àjọ elétò ààbò àmọ̀tẹ́kùn àtàwọn agbófinró tó kù ẹ fi tó wọn létí ó kọ sísọ ó gbẹ̀rùn tán etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀ ẹ jẹ́ ká lọ tààràtà sípínlẹ̀ Ògùn o ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó màmá kọ́ sísọ ó gbẹnutọ́ kan bọ́ọ̀kì nípínlẹ̀ Ògùn eléyìí náà wọn ni ìṣẹ̀lẹ̀ kan màmá rè eléyìí tó yani lẹ́nu jọjọ tó sì ṣe ni níhàyìn níbi tí ọ̀gbẹ́ni kan Olúmídé Ọ̀pẹ́náìkì tó jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ microfinance kan nílùú Abẹ́òkúta níbẹ̀ ló ti jẹ́wọ́ wípé ìṣe lòun parọ́ wípé wọ́n jí òun gbé ìdí pàtàkì tí òun sì fi ṣe léyìí òun ní pé láti mórí bọ́ kúrò nínú gbèsè mílíọ̀nù kan ó lé ìdá méjì eléyìí tí òun jẹ àwọn kan gẹ́gẹ́ bí aṣeríkà bẹ́ẹ̀ ò bá sì gbàgbé ṣáájú àkókò yìí ni ìròyìn jáde wípé ọ̀gbẹ́ni olúmídé wípé wọ́n ń wà láti ọjọ́ kẹtàdínlógún oṣù kínní tó sì wá jẹ́ pé lẹ́yìn rẹ̀yìn tí wọ́n sọ pé agbègbè mọ́kúá ní ìpínlẹ̀ niger òun ni wọ́n ti rí i tó sì jẹ́ pé pípòórá rẹ̀ ó ṣokùnfà bí ìyàwó ìyàwó rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ tèmítọ́pẹ́ àti àwọn èèyàn rẹ̀ tó eléyìí tó pọ̀ yamùrá tó wà lọ́rùn òun òun ló ṣokùnfà rẹ̀ o bóun ṣe lọ lúgọ síbì kan láti lè parọ́ wípé à ìṣe ni wọ́n jí òun gbé o ó ní gbà tóun débẹ̀ ó ní lọ́jọ́ yìí òun kúrò níbi iṣẹ́ ni òun bóun ṣe wá ń lọ sílé èrò òun kọ̀ sọ sóun lọ́kàn ni pé kí tiẹ̀ ní pàtàkì ilé ayé tèèyàn wà í ó ní kódà èrò òun ti kọ́kọ́ wá wípé kóun ó gbẹ̀mí ara òun ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn nítorí gbèsè eléyìí tó pọ̀ òun ṣàmú ìpinnu wípé kóun ó lọ síbì kan láti lọ fi ara sin ibẹ̀ ló ti wá pé ìyàwó rẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé wọ́n ti jí òun gbé òun tóun ò sì sọ fẹ́nikẹ́ni tóun fi kúrò nílé tóun sì lọ́ọ́ fi ara sìn nígbà tó wá ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà eléyìí tó wá padà dé ibẹ̀ ló ti wá jẹ́wọ́ o fáwọn agbófinró àtàwọn ọlọ́pàá pé kì í ṣe pẹ́nikẹ́ni jí òun gbé o nítorí gbèsè gbèsè eléyìí tí òun jẹ tó ń léra wọn tóun fi gbèsè rán gbèsè òun ló mà ṣokùnfà bóun ṣe purọ́ wípọ́ jí òun gbé ẹ wá rí wípé léyìí ó kọ sísọ ó gbẹ̀nù tán ló ní ẹ jẹ́ ká lọ tààràtà sípínlẹ̀ Taraba ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́ o wọ́n ní arákùnrin kan màmárè lọ́jọ́ ajé àná òun ló lọ sílé ìfowópamọ́ wọn nílé ìfowópamọ́ access kan tí ń bẹ nípínlẹ̀ Taraba ibẹ̀ lárákùnrin yìí ló ti lọ gbọ́ owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta fifty thousand naira tó sì jẹ́ pé ní kété tó gbowó ọ̀hún tán ìṣe ló gbẹ̀mímì nígbà táwọn akọ̀ròyìn nígbà tí àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tí wọ́n ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ wọ́n jẹ́ kó dimọ̀ pé arákùnrin yìí láago mọ́kànlá òwúrọ̀ òun ló lọ sílé ìfowópamọ́ wípé òun fẹ́ gbowó ó sì gba owó àti àwọn ìwé pélébé tí wọ́n máa ń fúnni gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́mi nìṣó wípé èèyàn fi gbọ́ owó wọn nígbà tárákùnrin ọ̀hún tó gbẹ́mímì tí wọ́n wá ń gbọ́ àpò rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ òun ni wọ́n rí owó àti ìwé ọ̀hún tó fi gbọ́ owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta nígbà tó wá ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá òun ló wọlé ìfowópamọ́ ò wípé òun fẹ́ gba owó wọn wá ní nígbà tó ń sọ̀rọ̀ bó ṣe wọlé iṣẹ́ ló ṣàǹkọ́ wọn lójú pé ẹ tètè fún òun lówó ó ní kódà ilé ìwòsàn lòun ti ń bọ̀ ò ẹ tètè fóun lówó kí wọ́n tètè fóun lówó kó wọn lè fi tọ́jú ara òun wọn ni iṣẹ́ ló gbowó yìí bó ṣe gbowó kó dẹ̀ yí padà kó máa lọ síbi tí yóò ti ro oògùn àbí lọ fún ìtọ́jú ìlera iṣẹ́ ló dìgbò lulẹ̀ tó gbẹ̀mímì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Usman Abdullahi ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó fi múlẹ̀ wọ́n ní ní báyìí òkú rẹ̀ wọ́n ti gbé lọ síbi ìgbókùsí nígbà tíṣẹ́ ìwádìí tó ń tẹ̀síwájú ẹ̀ wá rí wípé lẹ́yìn náà ó kọ sísọ ògbẹ̀nùtán kọ́ńbọ́ọ̀kì ẹ jẹ́ ká tún mú eléyìí náà ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó màmá kọ sísọ ògbẹ̀nùtán ò nípínlẹ̀ Ògùn ni níbi tí a ti rí kà wípé arábìnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní elini odunubi tó jẹ́ ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní excel group of schools nípínlẹ̀ Ogun òun ni wọ́n sọ pé àwọn èèyàn kan ò tẹ́nikẹ́ni ò mórúkọ wọn wọ́n mà ti jí gbé lọ́gbà ilé ẹ̀kọ́ lópin ọ̀sẹ̀ tó lọ wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà òun ló wáyé láago kan ọ̀sán lágbègbè kan tí wọ́n pè ní Ògúnṣúà Crescent ní Matogun ní agbègbè Àgbàdo ìpínlẹ̀ Ogun gẹ́gẹ́ bí ẹni tọ́rọ̀ ń ṣojú rẹ̀ rẹ̀ ṣe sọ wọ́n ní wàhálà yìí ló máa ṣẹlẹ̀ nígbà tí àwọn obìnrin méjì àti àwọn ọkùnrin méjì tí wọ́n wa ọkọ̀ kan ọkọ̀ Toyota Sienna eléyìí tí kò ní nọ́mbà wọ́n wà á lọ sínú ọgbà ilé ẹ̀kọ́ náà wọ́n sì lọ tààràtà sí ọ́fíìsì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ wọn wá ní nínú ọ̀rọ̀ tirẹ̀ Ayọ̀dèjì Odùnúbì eléyìí tó jẹ́ ọmọ fún ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà ìyẹn ọ̀gá àgbà ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta fifty six jẹ́ kó di mímọ̀ wípé àwọn afurasí yìí bí wọ́n ṣe dé iṣẹ́ ni wọ́n gbé ìyá rẹ̀ o wọ́n ní ọkọ̀ tí wọ́n wọ̀ wọlé ọkùnrin méjì obìnrin méjì ọkọ̀ tí wọ́n gbé wọlé kò ní nọ́mbà ìdánimọ̀ iṣẹ́ ni wọ́n lọ tó sì gbé ìyá náà jantolo wọ́n sì gbé sínú ọkọ̀ wọ́n bá wàá lọ o títí dìgbà tí ròyìn tó fi ń jáde wọ́n ní títí di àkókò yìí wọn ò tí ì gbó ń lọ wọn ò tí ì gbó ń bọ̀ nínú ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń sọ wọ́n ní kódà àwọn ajínigbé náà wọn ò tí ì pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ o nígbà tó wá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ aluk alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP ọmọlọ́lá odùtọ́lá jẹ́ kó ti mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ẹ ti mọ̀ pé bí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ti wáyé wọn lè sùn wọn lè wo iléeṣẹ́ ọlọ́pàá ti ń ṣiṣẹ́ o ní ìfẹ̀gbẹ́ǹkẹ̀gbẹ́ pẹ̀lú àwọn agbófinró tó kù láti rí dájú pé arábìnrin ọ̀hún ó di rírí kó bá òkè kó bá wàṣẹ́ ní rírí o ó kọ sísọ ó gbẹnu kọ́ ń bọ́ kì í àjẹbí àjẹbí àjẹbí àjẹbí àjẹbí ó ń lọ iwájú ló ń lọ àjẹbí ah, ti gbára mi dé o àwọn oògùn wa ti wà ní ẹkùn àwọn oògùn wa ti wà ní powder àjẹbí trado medical company limited ọgbọ́n gorí ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ ń peléke sí i. àwọn oògùn òbílẹ̀ iléeṣẹ́ àjẹbí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí ò látàtì ti wà ní oníyẹ̀fun powder ọ̀kan rẹ̀ ni ó le koko. Ah! apatapìtì apìtì pátá ó lè koko. bákan náà ni báṣkìọ́ jẹ̀dí oògùn tí ṣẹ́gun jẹ̀díjẹ̀dí bíi mọ̀nàmúà náà ti wà ní pọ́dà tó fi dórí mùsítáífò oògùn ibà àjẹbí herbal powder gẹ́gẹ́ ń kọ́ òun náà ti wà lóníyẹ̀ fún. bẹ́ẹ̀ ló ti wà ní gbogbo ilé ìtajà oògùn ẹ máa pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six fẹ̀yìn alára tuta àjẹbí tradu medical company limited ìgbéjáde ọgbọ́n àwọn baba wa pẹ̀lú mọ̀ ìjìnlẹ̀ ayé òde òde òní. àwọn oògùn wa ti wà nílẹ̀. fẹ́tẹ̀ ló máa kí yín o ó ní ẹ lówó ẹ bímọ kẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ tó bá ní ká kalẹ̀ oko kágbẹ̀ ó jèrè rẹ̀ àádọ́ta ló ń fi wọ́n wéra wọn òun àti ta ni níwájú ta ni òkè téńtélẹ́gbẹ́ àwọn àgbẹ̀ fẹ́tẹ́ẹ̀nì wà bí èrò bá di ká ṣiṣẹ́ àgbẹ̀ ká sì tún ta ilẹ̀ oko tí á jẹ́ kí àgbẹ̀ ó jèrè rẹpẹtẹ ẹ̀dínwó tí ò láfiwé ni fẹ́tẹ́ẹ̀nì farmers association ń ta ilẹ̀ tó dùn dáko sí fún ẹni tó bá fẹ́ ra ìlàjì éka plọ́ọ̀tì mẹ́ta láti fi dáko ó lè kọ́kọ́ san ó kéré tán twenty five thousand naira eka méjì àtààbọ̀ fifteen plots ninety five thousand naira péré ló máa kọ́kọ́ san ẹ sì lè fi odidi ọdún kan sanwó tó kù ní san díẹ̀díẹ̀ ẹ wá gbọ́ o tó bá ti lè pé ìlàjì owó ilé oko tó fẹ́ rà wá gbalẹ̀ rẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu bí fepten farmers association lórí zero eight one zero nine seventy five seventy five sixty five. ọjọ́ kẹwàá oṣù kejì ọdún yìí làǹfààní yìí máa dópin. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa years òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè kà tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ẹ káàbọ̀ padà a ṣì wà lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká lọ sípínlẹ̀ èkìtì ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán gbé wa débẹ̀ náà níbi tí a ti rí kà wípé ilé ẹjọ́ gíga kan tó fìdí kalẹ̀ sílùú adó èkìtì ló ti sọ pé kí arákùnrin kan ẹni ọdún méjì lé ní ogójì torúkọ rẹ̀ ń jẹ́ sunday arówólò wọ́n ní kí wọ́n lọ yẹgi fún báyìí o títí tí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu rẹ̀ lówó lò òun ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn kan ṣoṣo dondo tó ní ṣe pẹ̀lú gbígbẹ̀mí ọmọ ní kejì nígbà tí ọmọ olóògbé ọ̀hún tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ ń sọ̀rọ̀ nígbà tó bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé arákùnrin náà eléyìí torúkọ rẹ̀ ń jẹ́ Sunday Arówólò ọ̀hún òun ló jẹ́ pé ó máa gbẹ̀mí bàbá òun torúkọ rẹ̀ ń jẹ́ Dáre Arówólò wọ́n ní àwọn méjèèjì èdè àìyedè ráńpẹ́ ó ti kọ́kọ́ wáyé láàrin àwọn méjèèjì ṣáájú àkókò yìí tó sì jẹ́ pé ó ti pàṣẹ bẹ́ẹ̀ ó rẹ̀rọ bàbá òun sínú o wọ́n wá ní níjọ́ tí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ tó gbẹnutọ́ Sunday ìṣe bẹ̀rẹ̀ sí ní yọ ó ní àwọn bá sáré gbé bàbá òun àwọn gbé e lọ sílé ìwòsàn kan tó súnmọ́ tòsí ibẹ̀ níbẹ̀ lóníṣègùn òyìnbó ti ń bẹ lẹ́nu iṣẹ́ ti sọ̀rọ̀ wípé bàbá òun o ó ti gbẹ́mìí mì lójú ọ̀nà kódà orí ọ̀kadà táwọn gbé e sí kó tó di pé wọ́n délé ìwòsàn òun ló ti gbẹ́mímì nígbà tí adájọ́ wa ń sọ̀rọ̀ nínú ìdájọ́ rẹ̀ adájọ́ adéníyì familóni jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó eléyìí tí ń bẹ níwájú ilé ẹjọ́ ó fi wọ̀nyí pé lóòtítọ́ ò òun ló gbẹ̀mí ọ̀gbẹ́ni arówólò dárì tí fi jẹ́ pé ìwọ́dàn sunday arówólò ẹni bá ti gbẹ̀mí èèyàn ẹni bá ti pa èèyàn pípa òun ni kí wọ́n pa ní báyìí o wọ́n ti ní kí wọ́n lọ yẹgi fún un ó kọ sísọ o ó gbẹ̀nù tán ló ìpínlẹ̀ benue ó kọ sísọ ńbẹ̀ náà àríkà wípé bàbá àgbà kan rèé o ẹni ọdún méjìléní àádọ́rin seventy two year old tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun tí wọ́n porúkọ rẹ̀ ní bàbá Francis Doga ó ní wọ́n sọ pé ó mà ti pokùnso lọ́gbà ilé rẹ̀ o eléyìí tí ń bẹ ní St Joseph Catholic Church ní ìlú Makurdi olúlu ìpínlẹ̀ Benue wọ́n ní bàbá àgbà náà òun ló pokùnso ní láti pàṣẹ igi kan eléyìí tí ń bẹ níwájú ilé rẹ̀ láì tí ẹ̀ kọ̀wé kankan àbí sọ fún ẹnikẹ́ni ìdí pàtàkì tó fi gbé ìgbésẹ̀ yìí ẹnìkan lágbègbè ilé bàbá náà eléyìí tí ò fẹ́ kan dárúkọ òun òun ló sọ̀rọ̀ wípé àwọn mọ̀lẹ́bí bàbá náà wọ́n ti jáde wọn ò sí nílé nígbà tí bàbá kàn dìde wúyà tó lọ síbi igi eléyìí tí ń bẹ níwájú ilé rẹ̀ tó sì lọ pokùnso wọn wà ní láago mẹ́fà ìrọ̀lẹ́ nígbà tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n délé padà òní wọ́n rí òkú rẹ̀ tó ń mì jolonjolo lórí gímbẹ̀ eléyìí ó kọ sísọ nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ SP Catherine ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o pẹ̀lú àlàyé pé ìwádìí tó gún mọ́ ó ń lọ lọ́wọ́ o lórí ìdí pàtàkì tí bàbá arúgbó ẹni ọdún méjìléní àádọ́rin tí yóò fi wò ó wípé gbohun gbogbo tóun là kọjá kóhun ó pokùnso lókù ẹ wá rí wípé lè kọ sísọ ògbẹ̀nù tán kọ́ńbọ́ọ̀kì zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ten seventy nine ẹ káàsán o. ẹ nà káàsán o. yes sir. mo kí bàbá wa oní ọ̀gá àgbọ̀n gbèdè. yes sir. lábẹ́ ọlọ́ àlàáfíà ara yóò níbi tí a fi ara ẹ̀ nígbẹ́ni gbé bí ẹ wọ. àmín. orúkọ tèmi ni aláwòye ẹ̀kú láti kúárì àjọlọ́ba. Oh, yes sir. èmi tí mo fẹ́ dá sí tó kọ sísọ. Mm. òun náà ni ti màmá tí wọ́n jí gbé. Mm. ní àti àìsàn yẹn mo mm. dẹ̀ gbà ládùúrà pé ọlọ́run á ṣe màmá ìlérí ogun ajínigbé ọlọ́wọ́ bá kákẹ́ kó nílẹ̀ nàìjíríà wọn rẹ̀ jí gbogbo agbé o ó dàbọ̀ o. ẹ ṣeun àdúpẹ́ ẹ jáwọ́ ẹlòmíì ẹ má bínú ojú òpó facebook yẹn orí bákan ni ẹnìkan ti wà ńbẹ̀ zero eight one eight one one one ten seventy nine káàsán. ó kọ sísọ o. kọ sísọ. gbogbo olùfẹ́ kọ́ ló wá lọ́sọ̀ olùkọ́ ìṣọ̀fà ká. ó yà sà. orúkọ tèmi ni evangelist káyọ̀ yàdígbèmí lórí fúnà tó bá kẹ́mi ìṣẹ́yìn ẹ̀dá sílé ti ẹni tó pààrọ̀ yẹn tẹ́wọ̀n tó dájọ́ fún kó náà lọ pọ̀ kó lọ pa òun náà padà mm. ìdájọ́ tó dáa nìyẹn ẹ bá ìpààrọ̀ nàìjíríà kọ́kọ́ padà náà ni bẹ́ẹ̀ làwọn tó ń pa àwọn kókó rámẹ́tì ń parun papá iná mm, mm, kó má fún rámẹ́tì ara. ẹ má ẹ̀ka instigate ilé ẹjọ́ ilé ẹjọ́ ló láṣẹ láti gbé ìdájọ́ kalẹ̀ jáwọ́ hello zero eight one five four three two ten seventy nine ẹ lọ tààràtà ṣéun tẹ́ ẹ fẹ́ dá sí ẹ ti wà ń bẹ̀ ẹ́ káàsán. bí ẹ ká sọ ó kọ sísọ o. ó kọ sísọ. àdéhùn màá ní gbé lágbẹ́ni ṣúdà lágbára ọlọ́run. àmín. aṣíwájú fàtà láti nt ní ọgbẹ́. ó yà sà. lórí ti àwọn ajínigbé tó lọ jí olùkọ́ ọ̀gá iléèwé yẹn gbé ni eléyìí kọjá olókùn díẹ̀ ká tó àkọ́kọ́ ìjọba tó jọ̀ nítorí ọlọ́run ètò ààbò ikú bá wà fún ìfi lágbára ọlọ́run ju agbéléṣẹ́ ìrìnjò náà. àmín ẹ ṣeun àdúpẹ́ òun náà la fẹ́ fi káàdì ẹ̀ lọ́sàn-án òní àkókò yẹn tí kò wá ń papá mọ́ra ẹ pàdé àwọn ọkọ̀ míì bó lọ́la samuel ọ̀tẹ́mọ̀yè àjọṣe odù onígbọ́gbọ́nú bákan náà fúnmiláyọ̀ àbí àti daniel gbogbo wọn ṣùgbọ́n àmì ẹ pàdé wa lọ́la lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán ṣáájú ìgbà yẹn èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀ngbẹ̀ èdè mo pa kànga mi dé ó dàbọ̀. Fresh FM. Hearing the best makes you feel your best. Gbogbo ará ìlú ló ń pariwo pé things ti hàn, ilẹ̀ ti hàn, káà ti hàn, oúnjẹ ti hàn àbí bẹ́ẹ̀ kọ́ àbí tí ń sọ hàn dandan yín ni. ẹ wo ọ̀rọ̀ ìlú wa ti wá gba sòrò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà mo fẹ́ lè ní ohun tó ń ṣẹlẹ̀ nílùú yìí. Ah! kò ṣẹlẹ̀ rí. gbogbo wa ni a máa ń ṣe ìpinnu oríṣiríṣi ní ìbẹ̀rẹ̀ ọdún tí olóyìnbó ń pè ní new year new resolution lọ́dún ìmáa ra mọ́tò lọ́dún ìmáa kọ́lé lọ́dún ìmáa ra lẹ̀ àmọ́ tá a bá ní tan ara wa ọ̀pọ̀lọpọ̀ ìpinnu wa ní ọdún yìí pẹ̀lú iyèméjì ńlá ni o. Hmm, ǹjẹ́ yóò ṣeé ṣe pẹ̀lú gbogbo àdójúkọ tí à ń farada ní ìlú wa lọ́wọ́lọ́wọ́ ṣé owó rẹ̀ǹtì lẹ́ni ká sọ ni àbí owó ọkọ̀ owó oúnjẹ ńkọ́ owó iléèwé àwọn ọmọ náà kúkú gbẹ̀yìn. àmọ́ bí èmi àti yín kúkú ti ṣe mọ̀ wípé ọlọ́run ọba kì í ṣe ọba ìkà wọn ò sì ń dá wa dá wa ìdí èyí ni wọ́n ṣe máa ń gbé èèyàn kan àbí méjì dìde nírú àsìkò báyìí tí yóò ní ìfẹ́ ará ìlú denudenu láti rí wípé bí a tilẹ̀ ń gúnyán nínú ewé tí à rò kan nínú èpo ẹ̀pà àwọn tí ó máa yọ ayọ̀ ọmọọba adébímpé aláṣẹ iléeṣẹ́ talẹ̀talẹ̀ jacobs royal touch home and property tí gbogbo wa mọ̀ sí alára kò ṣẹlẹ̀ rí in land sales jẹ́ ìkan gbòógì nínú àgbédìde ìdùmarè fún àsìkò yìí ṣé kò ṣẹlẹ̀ rí free land allocation ni a fẹ́ sọ ni àbí kò ṣẹlẹ̀ rí land sales subsidy àbí kẹ̀ ilẹ̀ five five hundred naira ẹ wo àkàǹkà tán ni ipa kò ṣẹlẹ̀ rí iléeṣẹ́ Jacobs Royal Touch Home and Property ti dá láti sọ ẹgbẹẹgbẹ̀rún ènìyàn di onílẹ̀ àti onílé ọlọ́run ọba sì ń fún wọn ṣe. ní báyìí láti bẹ̀rẹ̀ ọdún 2024 iléeṣẹ́ JRT ti ṣetán láti ran ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n ti pinnu láti kàn án pa fún ara wọn láti di onílẹ̀ àti onílé ní ọdún 2024 mú ìpinnu wọn ṣẹ pẹ̀lú ètò ọ̀ramàndá ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun bẹ́ẹ̀ ni ó gbọ́ mi dáadáa ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun twenty twenty four àmọ́ ọmọ tó bá ṣípá nìyẹn ń gbé o ṣé ìwọ ti ṣe tán láti mú ìpinnu rẹ ṣẹ ní ọdún twenty twenty four láti di onílẹ̀ kó má bàa tún gbé lágbètì ní ọdún tuntun yìí ó yá tẹ àwọn nọ́mbà wọ̀nyí sí orí fóònù ẹ zero eight one six nine one two three two one four zero eight one six nine one two three two one four tàbí zero nine zero five zero nine three five one three seven zero nine zero five zero nine three five one thirty seven nínú yàrá gbọdọ̀ pẹ̀lú òmìnira arábìnrin fẹ̀yìntọ́lá àdùkẹ́ aṣojú iléeṣẹ́ JRT tí wọ́n máa yọ̀nàna ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí twenty twenty four fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ káàbọ̀ sórí ètò náà ìyá wa. ẹ ṣeun mo kí yín àti gbogbo ará ilé kú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún ọdún ayàbò fún gbogbo wa o. Hmm ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun 2024. twenty four ẹ má jẹ́ kí n tàn yín eléyìí ò ṣẹlẹ̀ rí. bí akókó ti ṣe mọ̀ pé ẹ̀yà méjì ìjàṣà tí a bá ń sọ̀rọ̀ nípa kò ṣẹlẹ̀ rí inland sales àmọ́ eléyìí tí a gbé wá fún ìbẹ̀rẹ̀ ọdún twenty twenty four tún lé kínkà lákọ̀ọ́kọ́ mo fẹ́ fi tayọ̀tayọ̀ já yín sí pé iléeṣẹ́ JRT ti dá ilẹ̀ five five hundred naira padà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé five five hundred naira ni ẹ máa máa dá fún ọdún kan ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń béèrè pé ṣé lẹ́yìn ọdún kan yìí ni àwọn ṣẹ̀ṣẹ̀ máa gba ilẹ̀ wọn rárá o láàrin oṣù mẹ́ta sí mẹ́rin àkọ́kọ́ tí ẹ bá ti ń ṣe déédéé ni ẹ máa ti gba ilẹ̀ yín ẹ ó sì ní àǹfààní láti máa dá ìyókù lọ fún ọdún kan tó bá sì jẹ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀ oṣooṣù tàbí bí ó bá ṣe yọ sí yín lọ́wọ́ lẹ fẹ́ máa dá owó yín fún ìdí kan tàbí òmíràn àyè náà ṣí sílẹ̀ fún yín gbogbo ènìyàn ní àǹfààní yìí wá fún o pábánbárì ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun wá ni pé láti ràn yín lọ́wọ́ mú ìpinnu yín ṣẹ láti di onílẹ̀ ní ọdún 2024 yìí iléeṣẹ́ JRT máa bá gbogbo èèyàn san owó ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ lọ́fẹ̀ẹ́ ìyẹn túmọ̀ sí wípé nínú ọ̀sẹ̀ mẹ́rin àkọ́kọ́ owó ọ̀sẹ̀ méjì lásán ni ẹ máa san ọ̀sẹ̀ méjì tó kù iléeṣẹ́ wa yóò bá yín san lọ́fẹ̀ẹ́ hmm ìrànlọ́wọ́ ńlá ni o ó wá kù sí èmi àti ẹ̀yin lọ́wọ́ láti sọ wí